خالق وأنا مخلوق إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا مخلوق إيه. وأنت خالق وأنا مخلوق وأنت الرزاق وأنا المرزوق مرزوق وأنت المالك وأنا مملوك وأنت المالك وأنا مملوك إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إنه لكم عدو مبين ربي اسرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لسان يفقه قولي مكيوا pẹ̀lú kíkí tí ó dáa jùlọ èyí tí allah subhanahu wa ta'ala fọwọ́ sí lọ́sàn-án àti lóru pé ká máa fi kíra wa inú suratu nisa chapter number four verse number eighty-six inú suratu nur chapter number twenty-four verse number twenty-seven verse number sixty-one pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba oríire gbére tí ò ní tán ọmọ bẹ lórí mi àti ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ ìyá mi olùgbọ́ mi káàkiri ibi tí ọlọ́run ti kára pé kẹ́ ẹ máa gbọ́ mi lórí ilẹ̀ àdúpẹ́ fọlọ́run ọba ọba tó sì wá ní mùsùlùmí tó fi gbogbo nǹkan tó fi kẹ́ wa pàápàá jùlọ ó fi alukur'an ó fi rin ànẹ́bí ìgbẹ̀yìn tí ṣe ànẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam àti sunna rẹ̀ ìlànà rẹ̀ ìkọ́sí rẹ̀ tó dúró déédéé ti ṣe pé ala millatil ibrahim tó bẹ̀sẹ̀ lórí ìlànà ànábì wa ibrahim wal anbiya àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba bẹ́ẹ̀ náà tí allah subhanahu wa ta'ala tó rán sí wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ̀yin olùgbọ́ mi ohun tí mo fẹ́ yára sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí gbogbo àwa tọ́lọ̀ bá ń kára pé kí a máa rí lẹ́kṣọ̀ yìí ẹ ẹja mọ́ sí ẹ sọ́dọ̀ àwọn ẹlòmíì nítorí kó lè ṣe wọ́n ní àǹfààní òun náà ni prank is haram in Islam prank gbogbo alátimọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n mọ́ ń sẹ̀rù báyàn eléyìí kún médíà lọ eléyìí aburú ńlá ni o tí ò dá Islam tí ò fojú tó dá wò ẹ̀sìn Ọlọ́run ọba ò fojú tó dá wò kí ẹnìkan kọ́mọ sẹ̀rù bẹ́ẹ̀ nìkan kí ẹnìkan kọ́mọ kó àyà jíjá bẹ́ẹ̀ lòmíì ọlọ́run bọba Allah subhanahu wa ta'ala kò fẹ́ fún wa o ẹ̀yin ọmọ ìyá mi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ fún olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí pọ́nbélé làwa ń bá sọ̀rọ̀ abẹ́ni tí ọmọ ṣàìdá tẹ́lẹ̀ náà kóun ní ọmọ pé nǹkan burúkú ni o ìṣe wọn pàdé obìnrin lójú ọ̀nà wọn á parọ́ fún wọn á dáyàjá tó ẹ pé ẹlòmíì tó bá ní àìsàn lára àìsàn yẹn lè tara ìdìde látara nǹkan tí wọ́n hù níwà fún yìí ẹ̀yin ọmọ ìyá mi ẹ lọ mọ̀ pé kò sí ètò ìgbésí ayé wa tí ọlọ́run bọba àlékè ọlá tí ò lórí fún wa o ẹ dákun ẹ jẹ́ ká wo àtìgbà tí ànẹ́bì ti sọ ọ̀rọ̀ rẹ̀ tí mo mú wá fún wa lórí àwọn ẹni tí wọ́n máa ń parọ́ láti máa fi ṣe ìdẹ́rùbà fún àwọn ènìyàn ẹlòmíì yóò sokùn mọ́ bí kinní kan bí ejò asómọ́yàn lẹ́sẹ̀ lójijì wọ́n tọ̀ wọ́n mèrè yọmọ sá lọ ẹlòmíì wọ́n á ṣe kinní kan sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin asínhòhò ara rẹ̀ lẹ̀ wọn asọ̀sọ́kúsọ wọ́n asọ̀rọ̀ bàjẹ́ lẹ́nu gbogbo àwọn nǹkan burúkú wọ̀nyí nígbà tá a analyze ẹ̀ tán a rí i pé ọ̀kan nínú aburú ńlá ni o tàbá wá rí orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ ọbẹ̀ àti ẹ̀wà múrara sí i pọ̀ àwa ni nọmba wà nínú gbogbo wọn léyìí tí ọ̀pamọ́ lórí Facebook ẹ mọ̀ rí bẹ́ẹ̀ Instagram ẹ mọ̀ rí bẹ́ẹ̀ TikTok ẹ mọ̀ rí bẹ́ẹ̀ YouTube ẹ mọ̀ rí bẹ́ẹ̀ gbogbo àwọn aburú wọ̀nyí àwa kà sí nǹkan dáadáa a kà á sí pà ń fi ń dunnú léyìí tó sì jẹ́ sí pé aburú ni ẹ̀yin ọmọ ìyá mi ẹ mú gbàgbé pé nínú suratul Baqara Quran chapter number two aya two oh eight ọlọ́run ní yá ayúwà lẹ́dínà amánú dìkùlù fi sílẹ̀mí káfà wà látàtàbí ń kótó wá ti ṣe ìtọ́nù innahu lakum adúhùn mubin ọlọ́run ní yá ayúwà lẹ́dínà amánú ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo udkhulu fi silmi káfà ẹ wọnú ìsìláàmù tẹ́tẹ́ yẹn fílà amúrù ní wa ìtìnábìlì mọ̀náhì ọlọ́run pa wá láṣẹ ni ipe ẹ̀wọ́nú ìsìláàmù tán yẹnyẹn ẹ̀yin olùgbàgbọ́ òdodo wọ́n ní wala tattabi'u khutuwati shaitan ẹ mọ́ tẹ̀lé orípa èṣù o Allahu akbar gbogbo àwọn pranka yẹn pátá ẹ̀yin ọmọ ìyá mi orípa èṣù ni wọ́n rí o wallahi wallahi torí aburú tó wà ń bẹ aburú tó wà ń bẹ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam kò sí bàjẹ́ tí ò kó wọ society tán ẹ̀rí ẹlòmíì lójijì tó bá ṣe báyọ̀ pé wo kámẹ́rà mi nìyẹn kámẹ́rà mi nìyẹn látara pé ayé ẹlòmíì yóò hi òkú lẹ̀ yóò sì mọ̀ fi lé kámẹ́rà wọn lọ látara yìí pé ohun tí wọ́n ṣe fún yẹn ó ti bí nínú kọjá àyè ẹwẹ́ lòmíì ọ̀rọ̀ ọkú ni wọ́n fi bẹ́ lòmíì ṣe ẹ̀mọ̀ ìyá mi eléyìí ọlọ́run lẹ́yìn gbàgbọ́ lódodo ẹ wọnú islam tán yányán ẹ mọ́ tẹ̀lé rípa èṣù innahu lakum adóhu mubin èṣù ọ̀tá tó fojú hàn fún yín ni o ẹ̀yin mùsùlùmí ẹ mọ́ tẹ̀lé orípa rẹ̀ allahu akbar ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run bá ti wá sọ fún ọ́nù sọ́tù hasid quran chapter number fifty nine sọ́tù hasid ààyè ẹlẹ́ẹ̀keje ọlọ́run ní ma atakum rasulu fakhuzu wa ma nahakum anhu wantahu wattaqullah inna allaha sadidul iqab ọlọ́run fi fi ààyè yìí sọ fún wa pé ká tẹ̀lé ànábì muhammad that means pé instruction tí anabi bá fún wa àṣẹ tó bá pa olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ tẹ̀lé ni ìyẹn nìkan tó kọ́ inú sọ́tọ̀ Al-Imran chapter three verse number thirty one thirty two ọlọ́run bá ní kíkúrẹ́ àti Allah wa rasula ẹ tẹ̀lé Allah àti òjíṣẹ́ rẹ̀ fílà amúrù ni imperative ni ọ̀pá wa láṣẹ ni abọ́lọ̀ tẹ̀lé Allah àti òjíṣẹ́ rẹ̀ anabi sọlám ọwọ́ akọ̀ fún wa ká mọ̀ sí dẹ́rùbà fún ẹ̀dá ẹgbẹ́ wa tó rá burú ni ọjọ́ tí wọ́n bá ṣe é fún wọn náà ìgbésí ayé rẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ wàláhì kó tó mọ̀ pé wọ́n ń tìhàn ni tí ó bá jásí pé aburú kì ó relu ẹ̀ láàrin yẹn náà yóò sì relu ẹ̀ ẹwẹ́ ẹlòmíì tí wọ́n ṣe é fún látara pé ó mú eré tó lóun fẹ́ sá ẹlòmíì lè po ẹnu ọ̀kadà ẹlòmíì lè po ẹnu mútò ẹlòmíì lè jánu gọ́tà ẹlòmíì lè allah akbar ọlọ́run kó dáhùn kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ tí mò ń sọ fún wa yìí hadisi kan wà ń bẹ hadisi yẹn òun ló kó ọ̀rọ̀ yìí sínú lẹ́yìn gbarawa lákòókò wọ́n ní ani abdulrahman bunu abilayi ẹni tó gba àdìsí yẹn wá nìyẹn òní kọ́lẹ̀ hadathana asahaba ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábì ànábì sọ̀sọ́làm tí ànábì náà sì ń bẹ pẹ̀lú wọn muhammadu sallallahu alayhi wa sallam annahu kanu yasiruna ma'a nabiyyina sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn sọ̀hábà lọ́jọ́ kan wọ́n rìn lọ pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fanama rajulu minhum arákùnrin kan bá sùn lọ nínú wọn náà sọ̀hábì ànábì wọ́n jọ ń lọ náà ní àti ànábì arákùnrin kan wá sùn lọ nínú wọn ila habli ma'ahu wọ́n ní arákùnrin kan wà ń bẹ nínú wọn tó yẹ pé okùn ń bẹ pẹ̀lú òun tiẹ̀ òun mú bí okùn dání bí okùn kan wọ́n ní fa khasahu ọba mú okùn yẹn ń bá ń fi ń bí kí wàkọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam bá sọ yìí pé la yahillu li muslim aniyọrọ wíhà musliman kò tọ́ sí mùsùlùmí kó máa dẹ́rù bà mùsùlùmí la ilaha illallah muhammadu rasulullah anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rán sí wa àánú fún gbogbo àgbáńlá ayé ó ní la yahillu muslim aniyọrọ wíhà muslima kò tọ́ sí mùsùlùmí ẹ àyùrọ́ wíhún muslim kò tọ́ sí mùsùlùmí kó máa ṣe kí o kó máa ṣe ìdẹ́rùbà fún mùsùlùmí ẹ wo ànábì òjíṣẹ́ ọlọ́run ọba ó ní láyà hélòlì muslim kò tọ́ fún mùsùlùmí àyùrọ́ wí à mùsùlùmán kó máa ṣe ìdẹ́rùbà fún mùsùlùmí ẹ dákun ẹ dákun ẹ jẹ́ ká wá wò lé ní ẹni tí wọ́n bá ṣe kínní ìfún tẹ́ ẹ bá rí i wàlẹ́ ìrọ̀ ọlọ́run bọ́ báyìí yóò kọ́kọ́ di roborobo náà kó tó mọ̀ yìí pé wọ́n ń tàn mú ni eléyìí ọba sìláàmù mú o gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń ṣe ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ á bẹ̀rù àtúbọ̀tán ara wa ẹ jẹ́ á bẹ̀rù ìrí ara wa ẹ jẹ́ á mọ̀ pé gbogbo ohun tá a bá fi sẹ̀mí ayé wa ṣe gbogbo ẹ̀ náà lálọ́ọ̀rẹ́ ṣèṣirò rẹ̀ níwájú Allah subhanahu